الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقسم الله أترى يحيج وشاج وقال نبي محمد صلى الله عليه وسلم كنا وما باع أما صعب على أخبار بلاد تليل أنا أبلغ أعوذ بكبيوة ọlọ́run bá a sọ̀rọ̀ fún dáadáa àwọn ọlọ́run àwọn tí ń bẹ láyé àánú ọlọ́run kọlọ́run kò sí kó wọn pẹ̀lú wọn wọn ti kọjá síwájú ọlọ́run mọ́sùlùmí mọ́sùlùmí bá foríṣàn bá kẹwọn sẹ́ra wọn sí àhámù rahim. bákan náà abẹ́lọ́run fẹ́ nìkan kan wa náà lílọ bíkọ́ ọlọ́run jẹ́ ọmọ ìjà sí ọlọ́run jíjẹ ọmọ mọ ní lábílù wa abẹ́rẹ́ ọlọ́run dákùnjọ́ jáde láti ní wa lára wa sẹ́ra wọn sí àhámù rahim. اللهم إنا نعوذ بك من جاد البلاء ودرك الصفاء وسوء القضاء وشماتة الأعداء برحمتك يا أرحم الراحمين pẹ̀lú ọ̀dà ọlọ́run àwọn máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ tèmi náà nínú tẹ̀síìrù sóràtù sábàyì eléyìí tí a ń bá bọ̀ wá. ibi tí a bá tẹ̀síìrù dé òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹ́ kẹtàlé ní àyà ẹlẹ́ẹ̀kẹtàlé ní ọgbọ̀n ti adé nìyẹn pẹ̀lú ògbọ́ ọlọ́run níbi àyà yìí náà ni a ó ti máa tẹ̀síwájú láàárọ̀ tèmi iṣẹ́ ọlọ́run bá àlejò ọlá ó ti ń jẹ́ kó yé wa nípa ọ̀rọ̀ ìtakùnàsọ eléyìí tí ó máa wáyé láàrin ẹni tó jura rẹ̀ lẹ̀ fáwọn ẹni èsì tó ṣe wípé àwọn ọmọ gbà nímọ̀ràn èyí tí ó sẹ́rí ẹ̀mí ẹ̀ kù níbi títẹ̀lé tọ́lọ́run àwọn ẹni tó ṣe pé gbọ́tọ́ bá ti bá wọn rìn níjọ́ náà ní ẹ̀yà pàṣẹ ọlọ́run kò lè bá wọn rìn àyàfi kí wọ́n rí ìṣẹ́ lọ́wọ́ ọba àkàṣe tó ṣe pé gbọ́tọ́ bá bá wọn rìn ǹjọ́ òun ni ó ṣe sì náà kó lè gbọ́dọ̀ tó wá bá wọn rìn ǹjọ́ òun ni ó mú sí bí ò lówó lọ́wọ́ wọn sọ pé àà irú ọ̀lọ́ àwọn ò lè fún ẹ lówó ìgbọ́n wọ́n bá mu kátọ̀ kan àwọn máa rà á fún ọ gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ògbìn ìdàlẹ̀ kì í ọ̀rọ̀ tí ọmọ wáyé láàrin wọn pé àyè ńlẹ̀ kó bá àwọn èèyàn lẹ́ba tòun jẹ́ òun lè fẹ́ mu sí ẹ̀yìn lẹ́ẹ̀ máa jẹ́ òun ó mú èsì táwọn náà tó máa fún lọ ẹni bẹ́ẹ̀ níjọ́ náà ni àti ka gbogbo ẹ̀ níjọ́ òní léyìí táwọn náà mọ̀ sọ pé ah, ah, àtàwọn làwọn ni wọ́n tẹ̀lé tọ́lọ́ ni láàárọ̀ wọn ti ká ni ibi ìwé ìwé bá rà á fún ọ nígbà yẹn fáwọn dà sí ọ lẹ́nu ti pa bí wọn náà ló mú fún rẹ ọ̀daràn ni wọn náà jáde ọ̀daràn ni ọ fúnra yẹ àti àwọn ọ̀rọ̀ táwọn náà tó máa fún ọ létí padà yìí pé ah, gbogbo ọgọ́gọ́gbọ́n náà lè máa dá mo ní ẹ fún mi lówó ẹ lẹ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n bẹ bá fẹ́ gbogbo tí táwa ti fẹ́ lọ́hùn mo ní ẹfun mi lówó ẹlẹ ẹlẹ ẹlẹ fún mi lówó ṣùgbọ́n tó bá fẹ́ tó bá fẹ́ bá ọmọbìnrin bíi mẹ́wàá sáàsì jù náà papọ̀ ìkápá àwọn lọ́wọ́ àwọn táwọn nà fún wà wọ́n sì náwó fún lóòótọ́ wọ́n sì wọ̀ àrí oúnjẹ ọmọbìnrin tó bá ti jù náà ṣùgbọ́n ká fún ọ lówó tó fi ṣe dáadáa wọn nìkan kó lọ fẹ́ ṣe kankan wọn nìkan àmọ́ owó pé ẹ fẹ́ fi ta lọ́nà tẹ́ẹ̀ fi fẹ́ lọ́hùn wọ́n bọ̀ àrí oúnjẹ léhùn gbogbo àwọn bẹ́ẹ̀ tí yàrá bá ń faru wọn ni kéèyàn ó ti jìnnà sí wọn o torí pé tọ́ba ti gbé ògbéǹde àlèkìyámà ọlọ́run bá lè sọlá ó ti wílẹ̀ o ìdí ọmọ jẹ́ àtibọ̀tán wọn rèé o gbogbo wa padà sọ fún wa pé àtẹ̀kínní àtẹ̀kejì wọn ó fi dórí àwọn tó yẹ pé ìyapa àti ọlọ́run tí wọ́n tún ga dépò pé ìmórogún pẹ̀lú ọlọ́run ní ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ni téèyàn bá ti ń bá wọn rìn àwọn ọ̀mọ̀ràn tí ọmọ wáyé náà ní wípé wọ́n jòkó síbẹ̀ o bíyà ọfẹ́ di ọ́ pa bíyà ọfẹ́ di ọ́ pa má lọ wá wọ̀rọ̀ kọ̀ fi kàdá kọ̀ wá eyé kan kú ojì kó n sì máa parí òwe díẹ̀ díẹ̀ nìyẹn kò síbi tí wọ́n ń sọ ọ́ wọ́n ní kó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni wọ́n ní kó ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọ́n lè ní kó lọ lè sẹ́sọ owó wọ́n lè ní kó lọ lè ṣe kíní kan lébi tó sàbí mo rògún pẹ̀lú tó sàbí mo àti ọlọ́run lọ́nà tó ọba ọ̀fẹ́ ọlọ́run bá àlejò ọlá ní tọ́ba dijọ́ náà wà á sọ̀rọ̀ nàdàmà wọ́n máa sàbámà ní jẹ́jẹ́ láyé ń bí àwọn máa ṣe o àwọn máa ṣe fáwọn ọ̀bá máa káwọn ti ṣe é torí pé wọ́n ti máa rí àtúbọ̀tán rẹ̀ náà láyé ká tó kú o tọ́ba tó wá dijọ́ gbẹ̀dẹ̀ àrèsí àwọn kan bá rí ìyá ńláńlá tí wọ́n fi ẹ̀wọ̀n sí wọn lọ́rùn tẹ́kẹ́tẹ́kẹ́ wọn ń gbé tí wọ́n kó bọ̀ wọn lọ́rùn ọlọ́ọ̀bà àlejòọ́lá ní ǹjẹ́ asanwó-ẹlẹ́sàn kẹkẹ báyìí ǹjẹ́ agbèsè kan sanwó-ẹlẹ́sàn bí kò sẹ́sì pé tí wọ́n ṣe náà ni ìtumọ̀ rẹ̀ náà kò sí ẹ̀sán kẹkẹ fún wọn tó fà tán fi rírú yà yìí bí èjé pé àfọwọ́fà àwọn náà ni wọ́n fi rírú yà yìí o torí ìdílé ọlọ́ọ̀bà àlejòọ́lá ó ṣe nà sí àfún wa o ọlọ́ọ̀bà àlejòọ́lá ń ṣèkìlọ̀ fún wa o kó kálukú wa náà kàmọ́rú àwọn èèyàn wo là ń bá rìn àwọn òwò ni mẹ́ńtọ̀ wa àwọn àwo ni wọ́n máa sọ fún wa pé ṣe báyìí ṣe báyìí kí ni wọ́n sọ fún wa pé ká ṣe gbogbo ẹni tó bá ti jẹ́ ìbá àjọgà kódà kó jẹ́ òbí bá a ti gbọdọ̀ fẹ́ràn àwọn òbí wa tó wọn gbọdọ̀ fún ká yapa àṣẹ ọlọ́run káwa yapa àṣẹ ọlọ́run wọn gbọdọ̀ fún ká ṣẹbọ pẹ̀lú ọlọ́run káwa ṣe o ìjẹ́ òbí wọn wà lọ́tọ̀ á pọn wọn lé àní sọ̀rọ̀ àbùkù sí wọn a sì gbọdọ̀ sí dáadáa sí wọn bí tí wàá wù kórí tó ń tọ̀ bá tọ́lọ̀ bá fi lè sọ eléyìí fún òbí ta tó wá lókù fóònù ń tọ̀ ń jẹ́ jọ́wọ́ ẹni pé ẹ̀rọ torí wọlé tìjú tó bá níjọba ẹ̀rọ tìjú òní tìjú ẹ̀ máa o èpè lẹ́ẹ̀mà sẹ́nu ayé o àti kàrọ̀ tó láàmì sẹ́yìn tẹ́mọ̀ wọn ayé lé pé tààrà àwọn fóònù báyìí fóònù fóònù ṣe rí yìí ìwọ ló kó bá àwọn tó ṣe kó wọn wà náà wọn torí ìdí ilé ìta abẹ́ tó ti ju ara yín lọ́rùn náà ẹ jẹ́ kí ìjẹ́ ọ̀gá ẹ jẹ́ kí ìjẹ́ ọ̀rẹ́ ẹ jẹ́ kí ìjẹ́ alábàáṣe pẹ̀lú ara wa kó máa jẹ́ ìpeni síbi ìfẹ́ láti ọlọ́run ni o kó máa jẹ́ ìpeni síbi ìfẹ́ tọlọ́run ìlànà tànẹ́bì ni o tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí èèyàn ṣẹ̀ka àbámọ̀ ìjọgbọ̀n dàrí fìyà wọn. ayàtọ̀ nínú súra ìwà kan àti ti ayà ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n òun náà kó fẹ́ máa jẹ́ ká máa ma ọ̀nà tí ìyá bí ń jẹ́ ti àwọn ìletò kan tí ìyà fífi jẹ́ ti ìlú kan tí ìyà fífi jẹ́ torílẹ̀-èdè kan. bákan náà inú ayé àti ó tún máa tẹ̀lé ọlọ́run fẹ́ jẹ́ ká máa báwọn tó bá lówó lọ́wọ́ àwọn kan ibi gbogbo wọn náà àwọn kan náà tó lọ bá ní kí wọ́n lówó lọ́wọ́ bí wọ́n ṣe máa ríra wọn láàrin àwọn yòókù wọn á ríra wọn rí i ẹnìkan ò tó ọ̀rọ̀ báwọn sọ àwọn làwọn gbọ́n jù òfẹ́ni tó gbọ́n tó àwọn má torí kan lówó lọ́wọ́ látara bẹ́ẹ̀ bí wọ́n bá wá sọ̀rọ̀ ọlọ́run létí wọn wọn á dúró lò pé àwọn da ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run àwọn da alákẹ́ wọn adúró dùn ó wípé kò tó ọ̀rọ̀ báwọn sọ àwọn ò rẹ́dí àti gbọ́tẹ́nu ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ tó wúlò lẹ́nu ẹ̀ ọlọ́wọ́n bá rí tọ́lá ń sọ ilé ìfún aná àyà tàfíkà yìí. bákan náà bẹ́ẹ̀ náà àwọn ẹlòmíì tó bímọ tó yanjú eléyìí ni wọ́n gbọ́ kẹ̀tẹ̀ pé dàbá fà kò sí ìlágbájá ń bẹ lábújá ọmọ mi bẹ lábújá ọmọ mi ọmọ lágbájá ni mínísítà kìíní ọmọ mi nì sẹ́nitọ́ kìíní ọmọ mi ni dáwà yìí bá tẹ̀ kódà eh, ig lọ́hùn fún rẹ̀ ọ̀gbọ́n ìsọ fún ọ̀dà pọ̀ lùmí mà torí pé wọn àtọ́ ọmọ mi báyìí wọn kò já yìí lọ kò sí ìjọba ìrẹ̀lẹ̀ kìí àmọ́ ọmọ tó o bá ti dí láyé tó o bá ti fi ẹ̀sìn tọ́ gbogbo tó wù kó lè dà tẹ̀sí mọ̀ yín pé láyé tá a wà lé ní èsù fọkọ́ làwọn èèyàn ṣeré kódà àti kékeré ni àtìgbà tó wọn bá ti wà ní oyún ni láyé tí ń yìn sí lẹ́mìí àtìgbà tó wọn bá ti wà ní oyún láyé tí ń yìn sí lẹ́mìí nígbà bá tọ́ sítù bá ní káwọn olóyún bí wọ́n bá ti ní ká máa jó bí wọ́n bá ti ní ká máa ẹ̀sùn láì sọ́jọ́ ká máa fi tó yẹn ṣe o ṣùgbọ́n èsù òní sọ láì nára yé ìdíbi tí ìbá ti lànà tọ́lọ́ wọn ni wọ́n máa jó tọ́wọ́ yá jó tán wọ́n á ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa dáhùn béèrè ká béèrè yìí o ọ̀yá kanu ya gọ́vnà níbí kọ́nà wọ́ sókè ya gọ́vnà kọ́nà wọ́ òkè ìdí abẹ́ kọ́ máa wọ́ já kọ́ dà títí lẹ́nu rẹ̀ nìyẹn gbogbo ti gọ́vnà tọ́sá burú mi tó bá di gọ́vnà ìgbọ́n tó bá ti jẹ́ gọ́vnà tọ́jú olùbẹ̀rù ọlọ́run ìyẹn sọ́ọ̀tì nù. ya pẹ́sidẹ́ǹtì ya sẹ́nẹ́tọ̀ Ya, ìyá áìjì gbogbo oríṣiríṣi ìsòrí kò sí bẹ láyé tí wọn wo kálukú kálukú jẹ yẹn wọn mọ wá pè kí wọn tẹsí wò títí pé ìyá olùbẹ̀rù Ọlọ́run wọn ní rántí. ẹ àmùsùlùmí náà ẹ kú sùnú ọmọ sọ̀rọ̀ pé ẹ ṣe pé pé ìyá àfa náà ń kọ ìyá àfa àtẹjọ olùbẹ̀rù Ọlọ́run torí pé àfa náà yàtọ̀ sáfa ṣe àwọn àlùfáàlọ ń bẹ torí ìdí ayé wọn ti ń dùgbẹ̀ sí wọn lẹ́nu ọlọ́wọ́n bá àdìpọ̀ láwọn fẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n ṣe gbọ́kànlé owó pé kò sí tí owó ṣe tì lójú wọn. ẹ̀sìn ni ntagbára owó ntagbára owó ọ̀ká pọ̀ o ara ntagbára owó ọ̀ká òun ló bára lé ìṣẹ̀lẹ̀ káàrin nígbà táwọn ìṣòro ń jò ní àwọn tí wọ́n gbọ́ nípa etí ọ̀kan náà àwọn olówó wa Nàìjíríà tó fi ilẹ̀ tí wọ́n ń jó tó wa létí náà àwọn olówó tó ń lẹ̀ jáde láyé láìpẹ́ kìí tó ṣe ti Muhammad Buhari o ṣùgbọ́n tó wá jẹ́ kó bẹ́ẹ̀ náà náà ni ọ̀yẹ́ kó tó ẹ̀kọ́ wá iṣẹ́ náà ni ọ̀yẹ́ kó sẹ́wọ̀n bàbá Muhammad Buhari náà àbáṣe ní Muhammad Buhari ò lówó lọ́wọ́ tó bíi kọ́mọ̀lẹ̀ sí ti ara rẹ̀ kọ̀ àbí bíi kọ́mọ̀lẹ̀ láwọn tí ó sanwó tírísímẹ́ǹtì yẹn lẹ́gbẹ̀ẹ́ kọ̀ ṣùgbọ́n gbà tí ikú ọ̀wá ní gbàǹgọ́ ikú ikú wá dé ó dé náà nù ṣùgbọ́n ní tọ̀hún bá tẹ̀ ń sọ iṣẹ́ tẹ̀ kọjá bẹ́ẹ̀ òun lè ra ó lè ra orílẹ̀-èdè pa nígbà tí wọ́n léèyàn fi nǹkan bíi sixty one billion kalẹ̀ ní káàsì nìkan tètè yẹn fi ilẹ̀ ní káàsì eré yẹn ti kó kẹ́lẹ́ bí wọ́n sọ káàsì tó gbé síta táwọn yẹn kà ní pé káàsì tó fi ilẹ̀ sixty one trillion naira láì wá kà wọ́n bíi private jet bíi mẹ́wàá ilé epo bíi eight hundred àti bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan míì tó ní bẹ́ẹ̀ kó bá àwọn òfin ẹ̀rí nǹkan míì gan gbogbo bó ti wá pọ̀ tó wọn ẹ dákun ṣé kò wá kú ṣé kò kú ó ti kú èyí tó kàn kù pẹ̀lú ẹ̀ ni pé àwọn tó níyì tó bá rí ibi ti dáadáa láyé tó bá rí ibi ti dáadáa láyé tó bá rí ibi ọlọ́run láyé nǹkan ṣe o kọ́lọ̀ mọ́jẹ̀ nǹkan ṣe lókù gbogbo ẹni tó ní jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ bá wà òfin ẹ̀ máa gan dókọ̀ tí ọ̀ràn jáde iyì rẹ̀ ní kó fi ṣe tọ́lọ́run o tí ọba ti fi ṣe tọ́lọ́run ayé náà lọ́mọ o pé wọ́n lọ sin ẹnìkan sí ìlú kan èyí ń kọ́ o ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ fún títì kan èyí ń ní kò èyí ń kọ́ o ọlọ́lọ́wọ́ bó ti máa ń yan ètò bí máa ti máa ṣètò tó bá jẹ́ tíwà rẹ̀ bá jẹ́ èèyàn bẹ́ẹ̀ yóò gbádùn dáadáa ṣùgbọ́n tí ìbá tún ṣerú wà bẹ́ẹ̀ tó ọlọ́mọ ibi tó tó gẹ̀ sí o títí dà lọ́wọ́ rí o ìfíṣọ́ àbẹ ọlọ́run yìí wà torí ìdí eléyìí ó kálukú wá ẹja gbọ́ àwọn àyàtà fẹ́ka yíyé ọlọ́run bá lè jọlá ń sọ fún àwọn obìnrin láàrin náà ṣe tọ́ ni rọ̀jìn bisimilahi rahman rahim wàmà arsalna fi kọ́rìyàtì nínàdìrì ilà kọ́là mùtàfúwà ìnàbìbà òrìṣẹ́lẹ̀ tòbí kàfírún. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا الزلفى ولا أولادكم بالتي تقربكم عندنا الزلفاء إلا من آمن وعمل صالحا فأولئك له فأولئك جزاء الدين فأولئك له جزاء الدين بما أملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك أولئك في العذاب محضرون أنا بابا لك رسم وما أرسلنا في قرية من نذير قال لي ولوبا ونير أو جسك في قرية sí ìletò kan sí abúlé kọ̀ọ̀kan sí ìlú kan sórílẹ̀-èdè kan. ìlàkọ́lá mùtàràfúwá àbíkárí kí àwọn mùtàràfúwá àwọn aláyọ̀pọ̀rọ̀ mùtàràfúwá nìyẹn àwọn aláyọ̀pọ̀rọ̀ àwọn oníwọ̀n ẹ̀rí ayọ̀pọ̀rọ̀ àbáwọn akọ̀tádà wọ́n ní àwọn tí ń jẹ́ aláyọ̀pọ̀rọ̀ yẹn àwọn náà ni ágìnìyàwá àwọn tí wọ́n jólówó nínú ìlú ọ̀hún wàrúwà sáwà àtàwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n wà ń kó ńlá àwọn ni aláyọ̀pọ̀ àwọn máa yáyọ̀pọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan wàjàbá bìrọ̀ sí a àtàwọn tó fi pé jẹnipa jẹnipa ni wọ́n nǹkan kan làwọn náà kọ́ kẹtẹ̀ agbára kan bẹ̀rẹ̀ wọn tẹ́lẹ̀ fi jẹ̀yẹ́ pa tí wọ́n fún pé yẹ̀sì níta bí o ṣe yẹn gbogbo yìí padà. tẹ̀ báyìí lómi bẹ ó ṣe wípé àwọn arí wọn lórí ipò ni àwọn kan bẹ tí ń bẹ lábẹ́rẹ́ tí wọ́n ní kó ṣe òun náà lọ́gbọ́dọ̀ ṣe àwọn ò sí lórí ipò ẹ̀sìn gbókọ wọn pẹ̀lú ẹ̀yìn náà gbókọ wọn ta ṣùgbọ́n tó wà lórí ipò wọn fi da kọ́mọ̀tì tí wọ́n bá ní kó ṣe irú àwọn náà ní bí rọ̀tà sọ yìí àwọn ajẹnipa jẹnipa àwọn ìmáàmù kọ̀tádà wọ́n ní kọ́dà wà kọ́dà tó ṣẹ́rì lèrúsòlì àwọn tá a sọ yìí àwọn ni wọ́n máa darí àwọn ẹni bí àti gbogbo ntọ́jú aburú wọn a máa darí ẹ̀ lọ bá àwọn atọ́lọ́ bá ránṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run pẹ̀rẹ̀ torí pé etí ń sọ tí ọba tí ọba ìṣesí tí wọ́n ti ń bẹ lára wọn nìyẹn wọ́n fẹ́ kọ́ dákẹ́ ń bẹ̀ kọ́ mọ́ sọ́ọ́ wọn ní bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn ní bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ torí pé táwọn ń ṣe wọn fẹ́ filẹ̀ wọn fẹ́ fi tí wọ́n ń ṣe lẹ̀ torí ìdí eléyìí ọlọ́wọ́ bàálẹ̀ tán láwa sọ fún wa pípẹ́ wa máa ń sàn nàbí kọ́ríyàtì ní nàbí rẹ̀ ní ńlá kọ́ làmúkọ́rọ́ fún wa ọlọ́ni àmì ránṣẹ́ sí ìletò kan nínú olùkìlọ̀ tí wọ́n máa ṣèkìlọ̀ báwọn èèyàn ń pè é léyìí tẹ̀ ń ṣe yóò dáa ìyá tí ń bẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run gbogbo ìran ìyapa àti ọlọ́run ọba tí wọ́n bẹ lọ́wọ́ ilé tí wọ́n wù níwà níletò náà tójì tí ọlọ́run bá ti ń fẹnu kàn án ńlá kọ́ làwọn sẹ́ráfù wá àyàfi kó ṣe wípé àwọn aláyọ̀kọ̀rọ̀ tá a sọ yìí bí ẹni tó lówó lọ́wọ́ àbí bí ẹni tó jẹ́ ẹni tó wà nípò àbáwọn apàṣẹ lábẹ́lẹ̀ tí wọ́n jẹ́ àjẹ nípa tí wọ́n bẹ̀ẹ̀ lábẹ́lẹ̀ àbí ká máa sọ yìí pé iná bí máa òrìṣẹ́ tó ń bì í kàfírù wọn. tó ń sọ fún wa yóò àwọn onígbàgbọ́ nù ẹ̀ o àwa onígbàgbọ́ nù tó ń sọ yóò àwa ò sì rẹ́dì àti gbàǹtọ̀ sọ yẹn àrẹ́dẹ́ àti gbàgbọ́. ọlọ́ni yẹn nìkan kọ́ wà kọ́ lù wà tó máa sọ etí ń gbówó láyà tí ó fi jẹ́ pípé wọ́n lè yanu wípé nǹkan ò gbé wá bọ̀ nsọ yẹn àwa ò ní gbàgbọ́ sí i. ọlọ́ni tí wọ́n sọ tẹ̀lé tí ó máa jẹ́ gẹ́gẹ́ bíi tí wọ́n gbọ́ kẹtẹ̀ láti fi wọ́n ayẹ́gẹ́ bíi evidence wípé tí ò ní já wọn gbàgbọ́ àti pé táwọn fi ju ọ̀ọ́ lọ́hùn tó ń bá wọn sọ yìí lọ òun lélẹ́yìí wọn á ní nánú akẹsàrò àmúwálà síbi tó wà pọ̀ dé yìí kí lówó ti tì láyé ẹ̀rì dà ó tún wá bẹ́ẹ̀ lọ ara wa ẹ ti sọ fún mi náà kí lówó ti tì láyé àwọn tá a lówó àwọn tó yẹ pé owó owó owó gba àfúnmọ́ba lọ́wọ́ bẹ́ẹ̀ sì nílò sọ àtúgbọ́tàn orí àtúgbọ́tàn orí àyèmáyé bẹ́ẹ̀ ló yóò sọ fún wọn ni wípé ààfin yìí gidi ó ẹja lọ wá ilẹ̀ síbi kan abẹ́ pààfin ńláńlá ọbẹ̀ gba ààfin òun lọ́jọ́ ni <laughs> ààfin òun lọ́bẹ̀ gbà nígbà bá sì fi ilẹ̀ ńláńlá mi tó máa fún ilẹ̀ ńláńlá mi tó bá lọ́wọ́ kọ́ sọ́kítọ̀ mi táwọn gbọ́ òkè yẹ ibi táwọn wà yìí ò lè gbàlú ẹ̀ lóòótọ́ yọ gba ààfin wọn lọ́wọ́ ẹgbẹ́ inú tó ṣòro gbà nìyẹn wọ́n pẹ́ orí ojú orí bàbá àwọn nínú ìlú ó ṣòro gbà ibi wọ́n ti sin àwọn lọ́ba lọ́ba sí nínú ìlú ó ṣòro gbà ló sọ̀rọ̀ fún àìmọ́ wọ́ọ̀rì àwọn oríṣiríṣi machine wà tá a fún gbogbo òkú wọn yẹn tá a lọ sí wọn sí ibi tí a wá fẹ́ ká sí wọn sí abẹ́rẹ́ nígbà ṣé bó ní sọ̀rọ̀ wọ́n kó fẹ̀mí balẹ̀ lórí pé kò sí sí agbára owó ọ̀ká lẹ́nu bàbá wa náà ti ti dáyé yìí àti ní agbára owó ọ̀ká o. ṣé bọ́ kàlà sọ́jọ́ nínú àwọn bíi méjì lórí ọ̀sùn kọjá lásìkò táwí yìí agbára ń bẹ owó ń bẹ tí wọ́n rówó ra kú kòkò sí ikú èyí náà kí wọ́n nẹgọ́sẹ̀ tiẹ̀ àwọn ẹ̀kọ́ wà nẹgọ́sẹ̀ wù pé dákun ikú òṣùgbówó òwe gba bẹ́ẹ̀ ni bàbá yìí tásìkò láyé sẹ́kù nínú sáàtà tó láyé sẹ́kù mú láti sọ náà ayé àtàtì kàtẹ́yìn pé ọjọ́ ọlọ́jọ́ ìrọ̀ ẹ̀ a ah, ó sì wá bọ́jú ọlọ́jọ́ rárá o kò bọ́jú ọlọ́jọ́ kankan lọ èsì lẹ́yìn ìgbà ló sì ń lọ bẹ́ẹ̀ sábà bí méje lọ náà nìyẹn ẹnì kó ní kó sì ń lọ náà ló ti wà ń bẹ̀ kódà ẹni tó ní ó sì ń lọ gan ìkẹ́kẹ́ lè má sí ẹni tó ní kó sì ń lọ ìkẹ́kẹ́ lè má sí tí mo fi ìkẹ́kẹ́ rí náà nìyẹn ọlọ́run tó parí ilé tó ṣe nì yóò wá fẹ́ mi balẹ̀ lórí pé kí owó ṣe tì nínú tówó sì ti ṣe sínú káwa ìmọ̀ ẹ̀dá gbọ́dọ̀ wá june twelve june twelve lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí ó ti tó ti tàn án nineteen ninety two kọ́nà bí ninety three ninety ninety three àbí tí wọ́n ti gbò fún Abíọ́lá subhanallah èèyàn èrò kan ti tún ti rúgbò wọn nàìjíríà wọn èèyàn èrò kan ti tún lè gbúrò rúgbò báyọ̀ nàìjíríà káwọn èèyàn mọ̀ kákò sínú òrùn látàárọ̀ ká sì máa ka àwọn èèyàn ó wà transparent gan ìdílé wà transparent gan tí ò sí àdọ́gbọ́n sí kankan. wọ́n ti kílẹ̀ àti Abíọ́lá lọ wọlé hàn gbé pẹ́sidẹ́ntì fún àtọ́ ẹ̀kọ́ bá ní ẹ̀kọ́ pa pẹ́sidẹ́ntì yẹn. nígbà tó lágbára ti sọ wọ́n tó lọ ju sẹ́wọ̀n ẹ̀wọ̀n ló kú sí. sábẹ́lẹ̀ lówó ni Abíọ́lá lówó. kódà nationally wa internationally <laughs> abẹ́rẹ́ lówó internationally àwọn ọ̀gbúnmọ̀ ọ̀gára kọ̀ọ̀kan lásìkò àtàwọn ti wà ní orílẹ̀-èdè Saudi wọ́n ti sábẹ́ ọlọ́ba dé báyìí sí ìgbà tí president wọ inú ìlú wọn ni bí wọ́n ti máa wọ́n nù rẹ̀ nígbà náà ń tọ́ bá dé nígbà tí president wọ inú ìlú ni pẹ̀lú mọ́tò tó ń fi pàdé ẹ̀ sẹ̀ǹsà tó bá dé tó bá wọnú Saudi nígbà náà. tòun ti bẹ́ẹ̀ wá kọ́ tòun ti bẹ́ẹ̀ ń kọ́ ṣé kò lówó ni ó lówó tó bá yẹ kówó bá ní ó yẹ kó lè gba pẹ́sẹ́ǹtì yẹn kó tó yàrá yẹ. torí ìdí eléyẹ kọ́ ni kó kálukú wa náà ká mọ̀ ẹ̀ kó máa lọ jẹ́ sí yẹn ìyẹn sì ni wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ nù lẹ́nì tá a kọ́ bá ti lówó tiẹ̀ ta àbí kọ́ wá bá ọ́ mi kọ́ lọ lówó òun ló fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ilé ìfowópamọ́ dìdàkudà wọn lọ ya yahoo ya kidnapper ya ọgbẹ́ ọ̀daràn ọ̀daràn ó lè torí pé wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ sáyé gbàmẹ́rẹ̀ ń gbádùn ayé hàn gbàmẹ́rẹ̀ ń gbádùn ayé hàn ajọ́ màá bá ní ajọ́ mẹ́ta fẹ́ẹ́ láyé tá à ń lọ́wọ́ ewu ni wọ́n wọ́n ewu ni káàkiri tó ṣe nǹkan kọ́mọ́sì ọ́ ẹjọ́ mẹ́rin lónà ìlú bẹ̀ tó o bá fi lè lo two hundred years kó o ní wúlò fún ẹ mọ́ gbẹ̀yìn kó o two hundred years láyé kó ní wúlò fún ẹ mọ́ gbẹ̀yìn tó o bá ti kọjá one hundred sókè àyàfi díẹ̀ díẹ̀ ló kù tó kọjá ọ̀rẹ́dì sókè o àdíẹ̀ díẹ̀ ló kù tí ó lè jẹ́ sí pé yóò sì tún nọ́mà one twenty wọ́n bá fẹ́lẹ́ dé gbẹ̀rọ ààyè òun kíkọ́ ọmọ lè dìde nílẹ̀ mọ́ òun wọn bóun náà la àwọn mélòó lọ gbogbo àyè sínú òkàlùkù náà fà á fi kéré wáyé òkàlùkù náà máa ma àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń bí ìlẹ́ kọ̀ọ̀kan. torí ìdí eléyìí owó kọ́mọ òun ni èèyàn sọ dọ́rọ́n ìdàtẹ̀ nìkan sọ̀rọ̀ nítorí ha ó ní sẹ́rẹ́ tẹ́ ń yẹn owó lọ́lọ́run rẹ o owó ní sìn o kódà irun rẹ̀ bẹ́ẹ̀ déédéé o gbogbo tó fi kírun déédéé náà ìtumọ̀ rẹ̀ ní kó ló ń sìn nìyẹn fà òjò mo bí sí ni bí n bá ti di àyè mo jí lọ bí sẹ́ni yẹn mo lánàá mọ́ kírun tọ́ba kú ó pẹ̀lú mi síbẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni mo ti láti sọmọ́ra mi láìpẹ́ yìí. programu kan bẹ mo fi sẹ́mi kọ̀ mo fi programu yẹn sẹ́mi gan nípa àwọn ọmọ náà àwọn ọmọ tó mẹ́sẹ̀ nìkan mo fẹ́ràn wọn gan àwọn náà sì wọ́n gbọ́mọ dáadáa sí mi láwọn méjì àtọ́kọ àtìyàwó fídíò àwòkórí àwọn ọlọ́gà ẹgbẹ́jọ́ gà mí wá ní lẹ́tọ̀ kan níjọ náà àwọn náà ti gbọ́dọ̀ wá fi programu yìí èmi wá rí i pé wíwá bẹ́ẹ̀ ti wọn ó sì pàtàkì ju wíwá bẹ́ẹ̀ tèmi lọ wíwá bẹ́ẹ̀ tèmi ìfẹ́ pé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn ni ṣùgbọ́n tí wọ́n tó lé fún ma yín tó hàn àwọn dà sábà sílẹ̀ kù. kí ni wàá bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni wípé èmi wá lọ sí lẹ́tọ̀ títí wọn níbi táwọn ti ní lẹ́tọ̀ yẹn nílùú bòmíì ni. mo wá dé nígbà yẹn nígbà yẹn náà mo dé.

tí ibi tí mo fẹ́ lò mọ́ mo ẹ̀kọ́ kan bẹ̀ yìí pé hàn báyé ṣe rí náà nìyẹn ayé ọ̀la ń sì ọ́ bá a rí ọmọ á pa ẹlòmíì ayé ọ ní o ìwọ ni kọ́ ọmọ mọ̀ má já àárín àti àárín rẹ àtọ́lọ́wọ́ dàrú ẹ̀ẹ̀sán jẹ́ táyé ẹ̀ka nǹkan lé àgbègbè níta ní ayé ọ̀tá nǹkan lé ọ̀ ojú ayé lọ́pọ̀ o èmi máa ń sọ wá ìlérí ọ̀fọ̀ràn mi dáadáa ojú ayé lọ́pọ̀ tá a bá ti rí ọmọ nísìnyí àtẹlómi gbàdúrà lè fi ọlọ́mọ àti dada fún kanáà àwọn afọ wa afọ àmọ́ Ahmed Magaji ọlọ́mọ àti dada fún kátàkì kí ó lọ́dọ̀ wọn. àwọn tó wá jẹ́ sínú ọwọ́ kan à ń pè ní Ustaz Ibrahim àwọn ni wọ́n dá wákà yẹn nígbà tí àwọn ń kọ́ wọn tó gbà lọ́jọ́ náà wọ́n bá dé pé ẹ̀tàn tá a yé tè ọ́ ẹ̀tàn tá a yé tàn ọ́ lógójúlé ẹtàn ká ayé kan ẹ ò lógójúlé wọn pàbí ìwọ àfiwọ òkò sókè wọn pàbí ìwọ àfiwọ omi lọ́rùn omi lọ́rùn jìgìbí táyà tòyótà táyà òye má ó pẹ̀lú mìíràn ẹtàn ká ayé kan ẹ ò lógójúlé ẹ táyà sọ ẹ bàbá wa dé àbá wa gbá àwọn tí ń wá àgbá àwọn ọba wá dé àwọn olówó wá dé àwọn kìnìún kan wá dé gbogbo kòtò kò lè wà láyé ń sọ ọ́n fẹ́jẹ̀rẹ̀ wọn kàn wọ́n gbàgbé tọ́lọ́run o tọ́ba ti kàn wọ́n gbàgbé ti tọ́lọ́run ọba nǹkan ti rọ́nu o torí pé kíni bí wọ́n àrí ọmọ wọn kẹrin nípa bí àbá rí ọmọ ní ìsìn wọn fi ẹlò kọ́dà kò ní ti pẹ́ torí ìdí eléyìí owó tó wá ní tó wá mú ọ owó tó ń lé ká tó mú ọ gbàgbé tọ́lọ́run ọba tó mú ọ máa fẹ́ dá ọ̀rọ̀ ọlọ́run lákẹ́ tó mú ọ máa bẹ̀rẹ̀ fi tẹ́tí sọ̀rọ̀ ọlọ́run ọba èyí tí pọ̀ jù tọ́pọ̀lọpọ̀ náà àwọn olówó yẹn ti rẹ̀ fi tẹ́tí sọ̀rọ̀ ọlọ́run tọ́pọ̀ jù nù wa òun náà ní wípé nínú nǹkan bíi ni àkọ́kọ́ bẹ̀ ni wípé ibi tó mi náà ti rówó kó jọ ọ̀nà aráàmù kò sí bàtẹ́ tó wà àti tó wà sí òde kò sí bàtẹ́ ká kọ̀ọ̀rá ní sí òde lọ́lọ́ kò sí lẹ́sìn yìí ń lẹ̀ kò sí lẹ́gbọ́ wà nínú ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi tí tó ń ná sí náà ọ̀nà síbi tó tọ́lọ́hùn yóò mú àárò yìí tó gbàdá ẹgbẹ́ ṣe wá àdí sígbà tí ẹgbẹ́ ṣe wá àdí bí bẹ́ẹ̀ gbowó lọ́rùn fún wọn ṣe náwó kò ní lẹ́jọ́ kó máa lórí ilé náà òun ni ó wàá fà tó fi jẹ́ sí pé wọ́n máa sọ lẹ́nu ìgbé kẹ́ni ẹgbẹ́ tẹ̀sán yẹn mọ́ wọ́rì kódà àtijọ́ kárí tálẹ́ ọ̀gá bàbá ló ń ti wáyé fún yẹn kaba ju two point two two million fún yín yọ̀dà kẹ́lẹ̀ kaba fún two million kò rówó ní yọ̀mọ̀ pariwo wàláyé ẹlò owó lówó mi máa ń rò bẹ́ẹ̀ tó wọn wá fún ní two million níbi yọ̀dà kẹ́lẹ̀ ẹ ṣé kò sí bẹ́ẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà bá mi náà lọ́tọ̀ ọmọ ẹlẹ́yìn àbúté ìdìjà wíjí ni wọ́n nínú tí a gbàtà ń pè ní wọn kọ́ ó débi ìsẹ́jọ́ kan wọ́n ní kó yin owó ó yin owó dépò pé ó ní bí ìbá sọ pé òun bẹ̀rù ọlọ́run ni òun ọba sọ pé ipò owó gan ọbẹ̀ ìdíjọ ọlọ́run lọ ṣùgbọ́n òun bẹ̀rù ọlọ́run òun lè sọ bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sọ náà nígbà rẹ̀ sí. wọ́n bá tún ní fún lówó ó tún ní kó bu owó padà ó ní ọ̀ sówó lẹ́ léka owó tó sọ bàbá àtọmọdọ̀ta owó tó sọ ẹ̀gbọ́n tàbúrò tó ní owó tó ní kọ́ bàjẹ́ àwọn ọmọ àwọn gbogbo owó tó wọn náà lẹ́ sọ́ni bá wọn bá bẹ̀rẹ̀ sí ní owó padà ìfèsì òun náà làbá mi náà láyé lẹ́yìn tọ́ba ti rí owó ó gbà sí ìlànà tọ́lọ́wọ́n wa ọ̀tọ̀ ní ìtàn níbi ọmọ lọ́wọ́ tí yóò sínú kúránì lẹ́yìn ọba jáde tí yóò sínú kúránì yóò sì rọ bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àtọ́wá jẹ́ olùmọ̀tò ọ̀gá ìrọ̀ ọ̀nà ìbò àtìlẹ́tì wọ́n ti dọ́kọ̀ láì kọ́ lọ́ba àti dada fún wọn. mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu wọ́n jọ kan gbàtí ń sọ o ti pẹ́ díẹ̀ o ti pẹ́ díẹ̀ kọ́dà ọ̀rọ̀ tí ń sọ yìí yóò ti lé ní tó ti lé ní twenty years ti twenty something years ni programu kan bẹ tí àwọn professor kakuri ṣe máa ń gbà yẹn àwọn pòfẹsọ àbùgọ́ni aláró àǹtọ̀fẹ́ àbùgẹ́ni akóredé àwọn pòfẹsọ àbùgẹ́ni akóredé àwọn ni wọn bá wọn mójútó ńgbà náà àti ọ̀kan náà wà fáwọn jẹ́rẹ́ ìkọlọ́ wọn akẹ́ wọn dr ibrahim ẹlẹ́yìnlá wọn wá pe ọ̀nàdé abdulrasheed ìgbìnjọ́ náà wọn àti ìdọ́kọ̀ ńgbà tó sọ yìí wọn wá bá ọ̀rọ̀ débi rúgbìn wọn bọ́rọ̀ dé yìí tó bẹ́ẹ̀ náà àwọn àfáà èyí tí ń bẹ nínú túlátù lẹ́hálà tó lọ́n fi ní pásọ̀ la wọ́n á pe àbá ìlẹ́kọ̀ọ́ tó kábọ̀ wá ti wá sí abẹ́ẹ̀dìgbà. má sọ láti lọ́wọ́ lórí fẹ́ lọ́wọ́ lórí kìnnìgbà náà wọ́n lọ́wọ́ sọ pásọ̀ la pásọ̀ la ọlọ́run dákọ̀ rẹ̀ kùránì pásọ̀ la òkú túmọ̀. ọlọ́run wá ṣe ó lẹ́gbẹ̀ẹ́ òun ní fáfọ́ alájòkó ń yọ̀yàn fáfọ́ bá ń béèrè pé ìdíwọ́ jìtú ọlọ́run ní nóòtà nóòtà olóògbé rẹ̀ sì jí padà lẹ́ẹ̀kan náà ẹni tí ó mà kó mà tẹ́lẹ̀ tó béèrè lẹ́yìn pé à ah, ṣé kó kọ̀ ń bẹnu pààyàn ló tọ́ owó òkúkú mà wọn náà ló what's the meaning of this word ọ̀nà ìtumọ̀ ni pé ọlọ́run ní kẹ́ máa kírun rárá kẹ́ mójú tó ń kẹ́ máa kírun rárá pásítọ̀ ọ̀nà àtọ́nà sọ nìyẹn ní subhanallah ojú rẹ̀ sì yí padà lẹ ní à pé ẹ̀yà pé kẹ́ wá sí wá sí fún wa ṣé tẹ́ wá sọ fún wa náà lè rí nítorí ìyá àwọn àbáàsì ni wọ́n fi yàjẹ́ náà àbá tó ń ṣe bẹ́ẹ̀ fi yàjẹ́ ra wọn ni àwọn ni òjé káwọn èèyàn olówó lòjé káwọn èèyàn ọmọ ẹ̀kọ́ wọn táàfà nígbà tó ṣe bá yí àwọn èèyàn ó mọ̀ ẹ̀kọ́ tó yẹ káwọn ṣe fáwọn àbá tẹ́sí bá yí àwọn èèyàn ó mọ̀ ẹ̀kọ́ tó yẹ káwọn ọmọ ṣe fáwọn àbá títí pé ilé ìṣòwádìí tàbí àwọn ti pèpè owó lọ́wọ́ àwọn èèyàn lójú alójú agbo yẹn yẹ kọ́ ẹ̀ bá ah, orí ibùdó báyìí òfò tí ó báyìí lẹ́yìn kò wá pé tẹ́ẹ̀dì lè mú one thousand jáde fún mi níbi òkú yìí lónìí ọ̀nà òjọba yín. tẹ́ẹ̀dì ó ti lè pè jù láwọn ẹni bá yẹ five thousand láti òwe òwe tó ǹjẹ́ kó bọ̀ bá mi ǹjẹ́ ká bọ̀ bá mi tí ọ̀dà five thousand lẹ̀ ó ti lè pè jù lóòótọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti pa ẹnu gbogbo eléyìí tí wọ́n ń ọmọlé àbá tó fún wọn ládùúgbò rẹ ọmọlé àwọn ẹni tó ní pé ẹni yìí lẹ́kọ̀ọ́ sí yóò bì lọ́ fún ní ìkànnlé èyí wò lára fún ní àwọn ajọ́ wọn ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá tó wà ládùúgbò ọ̀hún ó jẹ fún wọn tó lórí dé wọn yìí kódà aṣọ tí wọ́n wọ̀. E tí ọjọ́ agbára sọ ọdún lẹ́nu kan wọ̀ pé bàtà tí ó wọ̀ gbogbo ẹ wọ́n ti mọ sáìsì ní ẹgbẹ́ àwọn àbá sí wàá báwọn náà náà wọn á ṣe kàrà wọn pé tó bá dòde kódà kò lọ́wọ́ yín. torí ìdí eléyìí èyí ń làwọn àbá náà gbẹ̀jú sàlàyé báwọn àbá èèyàn máa tó wípé ní àṣentówó bá ṣe sì ilẹ̀ owó ọwọ́ àwọn àwọn ti fi gba òdodo ọ̀rọ̀ lẹ́nu àwọn àfáàná tá à ń lọ nìyẹn o àwa náà ẹnu tó bá ti jẹ kò ní ṣe kẹ́nẹ́ kò ní má ẹnu ni ẹ fún àwọn lóhùn wàkọ́lù náà nu akíkàrọ̀ amúwàlá ń wà àwòláàdà alówó tó pọ̀ a sì bímọ já àtìrẹrẹ àá ṣé wàá kó níbi tó wó tí wọ́n rí i pé owó kò sí táwọn ò lè fi ṣe ṣùgbọ́n ibi tí wọ́n ń lọ náà nìyẹn pé yóò padà gbanti ń jẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu àwọn àfà lẹ́nu ẹbí kìlọ̀ bá wọn àwọn òfòwò gbanti ń jẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu wa. bákan náà nípa ọmọ wa wò ó pé àá ọmọ àwọn náà wà lókè kí làwọn fẹ́ gbà táwọn òrí gbà àbẹ́rẹ́ gbà kò sí táwọn fẹ́ gbà táwọn òrí gbà inú wọn lẹ́ẹ̀ma wọ́n máa wọ ọ̀daràn oríṣiríṣi oríṣiríṣi tó bá fẹ́ òun wọ́n máa ṣe pé tó bá ti jẹ́ ìfẹ́ ẹnu sí wọn òun wọ́n máa ṣe. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa àwọn ìwà ọ̀daràn táwọn ẹni tó kún rí tó kún lù káàní yẹn kò ń gbẹ́nu gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ náà làwọn tó jẹ́ àwọn gbogbo lómi ọmọ náà ṣùgbọ́n wọ́n mọ̀ pé ibi tọ́rọ̀ ti wá agbára àwọn ọ̀kábò mi out of band ni <laughs> ṣáàzà wọlé ìbò an out of band ni ọkọjá agbára wọn wọn à lè wọn à tó bẹ́ẹ̀ torí pé ibi tọ́rọ̀ ti wá ọkọjá tí wọ́n lè fẹ́ pa àwọn ọmọọṣẹ́ lórí ẹ̀ bí àwọn náà ṣe ro ipò táwọn ọmọ wọn wà nìyẹn tẹ̀ ọmọ wọn àṣẹ tí wọ́n bá pa ọkọ̀ jantí ẹnìkan lè yí padà wọ́n wá fi wọ́n lẹ́mìí balẹ̀ wọ́n máa hu oríṣiríṣi wà tọ́ba wù wọ́n á máa ṣe oríṣiríṣi ní sẹ́bá fẹ́. mo gbọ́dọ̀ kan lánàá tó lè súnmọ́ irú tó jọ mọ́bẹ̀ nípa ọba àtàn tó lè jáde láyé láìpẹ́ yìí ní tọ́bàbí nígbọ́ níjẹ̀ gbogbo wà mí náà ọba zikiru bàbá yẹn nínú àwọn kẹta wọn ti kalẹ̀ tipẹ́ wọn bá tuntun ìjọba ló ti sọ kó tó jọba lọ́wọ́ tó ẹni ní pé mùsùlùmí ni mí kẹtó fún ìjọba o gbogbo àwọn olùfẹ́ máa ń ṣe èmi ò ní fara mọ́ o tẹ́ gbà wọn làwọn ti làwọn gbà pàṣẹ ọ̀rọ̀ tó mọ gbọ́ yẹn tó bá tún bẹ́ẹ̀ ló tọ́ o wọ́n sì ní ta ah, wọn làwọn fara mọ́ ìwọ náà lọ́ọ́ bá wọ̀ kọ́ ìjọba ló wù akọ́ ìjọba lé wa lórí ó sì ló kù. nígbà tó wá jọba tán ó wá pàṣẹ àwọn wọn akọ òwe kẹkalẹ̀ obìnrin ṣe sí áwòsì ní tètè wọn lọ́rùn tuntun tó bá jẹ́ pa abáhàn pé orílẹ̀-èdè tá a wà mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ abẹ́ mùsùlùmí wà kristẹni wà àwọn tí wọ́n sì ń sin ẹ̀sìn òrìṣà náà tí wọ́n náà wà. ẹni tẹ́ ẹ bá ti mú sípò bàbá rẹ̀ kúrúkẹ́ ẹni tẹ́ ẹ bá ti sọ pé bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ìdílé wọn lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn síbẹ̀ títí tẹ́ bá ti mú nú mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ kó aláwẹ̀ kó máa ṣe ẹ̀sìn ìdílé wọn bẹ̀ náà wọn lọ wá páàkì sí áùsì ní ó sọ ní ti lẹ́tà yẹn fún wọn ní áùsì wọn wá yí káàkiri wọn yí káàkiri tẹ́lẹ̀ ìbàdàn àwọn ìbàdàn bẹ́ẹ̀ wọn ní lè fọwọ́ sí torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn olóòṣà wọ́n halẹ̀ mọ́ra tó wá bí mi dáa ìfọwọ́ sí. nígbà tó ti jẹ́ pé àwọn tó wà ń bẹ́ẹ̀ ń gbà náà náà láwọn tá a sọ náà tó sẹ́ni ẹ̀sìn yé àwọn ọmọ wọn náà ní ibi tá a sọ nìyẹn ara tá a sọ nìyẹn ibi tí mo fẹ́ lọ gan nìyẹn pé àwọn ọmọ wọn ló wà ń bẹ̀ ibi tó wọn bá sì wà ibi tá a náà sọ ni àá lánà àtàrò àmúwárá wa àwòláyàdá aláwọn ọmọ tó yẹ ju àti láwọn ọmọ tó pọ̀ àwọn ọmọ náà tó gbà náà kò jẹ́ bọ́ sí lọ́rọ̀ títí ó lọ bẹ́ẹ̀ ó fi wá dórí lásìkò Daniel kan òun ni wọ́n tó wá fọwọ́ sí nígbà táwọn tó já àwọn mùsùlùmí náà pọ̀ bẹ́ẹ̀ gbà náà àmọ́ wàhálà àyànkẹ́ni àwòládá náà nìyẹn nígbà táwọn ọmọ mùsùlùmí náà táwọn náà jẹ́ ọmọ zikiru náà táwọn náà jẹ́ ẹlẹ́sìn ti zikiru àwọn náà bá buwọ́lù pé kí ló dé táwọn ní buwọ́lù àti tí tó sì jìyà kórí náà nìyẹn nítorí wọn wú kálukú ló lè bìlọ́ǹgì sí ó kálukú ní free láti jẹ tó bá wù kò yẹ kó sí wàhálà kẹ́kẹ́ kó bá kó ṣe tó bá wù sábà pàdé láti fìyà máa bá mi kọ́ máa rí rẹ̀ àyè tọ́lọ́ bá tó sí jọ́ máa rí rẹ̀. wọ́n ti padà wá bọ́ òun ló parí lé fún ìjọba ẹ̀fẹ́ sìnkú rẹ̀ táwọn kan yọjú náà àwọn ẹlẹ́bọ wọn dáhùn padà fún òun o ó ti wà nílẹ̀ nínú òfin o ó ti wà nílẹ̀ nínú òfin ẹni ọba kú tó bá jẹ́ mùsùlùmí ẹsìn nílànà ìsìláàmù rẹ̀ ẹni tó bá ti kú ní fún sísẹ́yẹ kristẹni ẹsìn nílànà kristẹni tirẹ̀ ẹni tó bá ti jẹ́ latin ní ẹsìn nílànà tí nínú ẹgbẹ́ ti máa sin kò jù báwọn lọ gbogbo àwọn rotẹ́ kúkú máa ṣe kó tó wọlé ó lóun ọ̀gbà ẹ̀ ṣe fún kí tó wá nìyí ìgbà tó tó kú ẹ̀ alẹ́ fẹ́ẹ́ tuntun èyí ń jẹ́ òṣojú wa nígbà tó jọba àmọ́ ń tá gbọ́ nípa òun nìyẹn. tó wá rí bẹ́ẹ̀ kí ṣe ìròyìn tiẹ̀ lábẹ́ sọ bí ọ̀jẹ́ ti ní pé ká lè mọ̀ bí àwọn yẹn ti máa ṣe ń gbà tọ́nà ọba àlejò ọláńsọ fún wa àwọn tí wọ́n bá ti lọ́mọ kò sí tágbára àwọn ọ̀ká ọlọ́run ọba àdètò ọlá ní nínú tí mú ẹyà pa àti ọlọ́run nìyẹn wọn wá fi parí ẹ̀ wípé máa na anubimu àzàbí ìyàtọ̀ ò lè jẹ wá táwọn lówó táwọn láwọn ọmọ tó yẹjú ìyàtọ̀ ò lè fọwọ́ rìn àwọn abẹ́rẹ́ kan eléyìí ni wọ́n máa ń gbẹ́ níbẹ̀ látara wípé àwọn ọlọ́run tí wọ́n bá ń sọ yẹn ìrẹ́ ànẹ́bì fún wọn létí kul inna rabbi yabsutu rizqa liman yasha'u wa yaqdir ọlọ́run tí ànẹ́bì sọ fún wọn pé dájúdájú èmi ọlọ́run ọba èmi tí mo ń tọ́jú sán máa tilẹ̀ èmi tí mo dá wọn gan fúnra wọn èmi tí mo ń rè wọn bọ̀ láti pìlẹ̀pìlẹ̀ yabsutu rizqa liman yasha'u èmi mò ń máa ń tẹ́ àsìkí ilẹ̀ fẹ́ni ọba wù ní ìmíràn ọba ọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀rí nǹkan jẹ̀mọ́ tábà lọ gbọ́ eléyìí yé ìdààmú wa ó máa níwọ̀n o á gbajúmọ́sẹ́ tá a bá ń ṣe á sì máa bẹ̀ lọ́hùn ẹni tó lọ́ba ní olùwò láyé lò ó títí gbogbo àná la lè lówó o nọ́mà ni kó o ṣe jù bẹ́ẹ̀ lọ ò lè ní tọ́lọ̀ wa lónìí kó o sì lọ sògùn owó tọ́lọ̀ wa lólówó èyí tí ọ̀yà wèrè kú àbí èyí tí òsì kú gbá ọgbà ìsàn tí ń bẹ lára ẹ̀ tí ó kú lára ẹ̀ ẹlòmíì kò lówó kọ̀ọ̀sà ìsàn ìkákọ̀ òfé ọwọ́ àkókò wà náà ni ó sì tò mówó kò lówó. mo ti tọ́ ọ̀pọ̀lọpọ̀ pé èmi ti rẹ́ni tó ń bá ọ̀rọ̀ bẹ́ẹ̀. pẹ̀yẹ́ máa pẹ̀lẹ́ o àríkárí o o ṣùgbọ́n àríkárí ṣùgbọ́n ọlọ́run tó ní káwọn máa bẹ lálàáfíà àwọn náà sì mọ̀ sí àwọn àwọn ìlú sọ nípa ètò owó bá ń lòó láyé àwọn àwọn rìn ẹgbẹ́ láyé lálàáfíà rẹ̀ nísìnyá o àmọ́ kò sí nǹkan kò sí nǹkan torí ìdí eléyìí yíò lè jẹ ká ẹnu tí wàá gba ọ̀rọ̀ lórí àtìrí físíkà rẹ̀ sọ́nà ọba àlekọ́ lásán yẹn àwọn àtìrí físíkà rẹ̀ dáadáa àbáyé máa ń ṣe wá àti mú abẹ́ ó kẹlẹ̀ kẹlẹ̀ pẹ̀lú tí máa fẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ sì náà lò tọ́ torí ìdí eléyìí ọlọ́run bá lè sọ́ra fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ìnàrọ́bì dájúdájú kan mọ́ pé ọlọ́run ọba tèmi ọba tó tí àwọn ọba tí ń rè wọ́n ti ń tọ́jú gbogbo ayé yẹ̀rù tuntun rí kọ́lì máa ń yà já ẹni tó bá fẹ́ tó bá wù ú pé kó lówó láyé ní olùwò atẹ́lẹ̀ fún ìjà tirẹ̀rẹ́ bó tẹ́lẹ̀ báwọn kan lórílẹ̀‐èdè yìí náà ẹnìkan lọ́lẹ̀ gálá kan sọ ìtàn sọ yìí láǹkàtà ọ̀tẹ̀ ilẹ̀ fún Abíọ́lá ọ̀nàdìyà láyé ọ̀tẹ̀ ilẹ̀ fún Dangote mẹ́láyé ọ̀tẹ̀ ilẹ̀ fún ọ̀tẹ́dọ́lá ọ̀tẹ̀ ilẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn lówó láyé lórílẹ̀-èdè tó wáyé ọlọ́run òun àti àtìsí ilẹ̀ fún wọn kódà dípò pé omi ò ní bẹ́ẹ̀ lè máa yẹ tó ní nínú ọ̀rọ̀ náà kó sì wò wọn náà ló máa sọ lá ìwà jẹ́ mùsùlùmí ìjẹ́ ń tí ń ṣe mùsùlùmí kọ́ ọlọ́run fi ṣe yẹn o fífẹ́ tọ́lọ́wọ́n bá ń bẹ̀ yẹn kì í ṣe tó bá yàwó nífẹ̀ẹ́ rẹ̀ tó bá wù wọ ọlọ́run níbẹ̀ ni tó wọ́n fún àdánwò náà tó wọ́n fún pátá gan àdánwò náà lòun fi ṣe fún bẹ́ẹ̀ yóò pàṣẹ ẹlòmíì owó tọ́lọ́wọ́n fún yìí náà tara rẹ̀ wọ́n náà ẹlòmíì sì ni owó tọ́lọ́wọ́n fún yóò tara rẹ̀ wà jẹ́ náà ìwà àtẹ̀pẹ́ tọ́lọ́ bá ti fún lówó ó ti gba sàtúkìkà lè jẹ́ náà rárá o tẹ́lòmíì ọmọ o ẹlòmíì sì ní owó tó níhùn náà ni òdìjọ́ alìjẹ́ náà ìjọba ìdàlìjẹ́ àrùn tóun ló tún wá lọ bá ọlọ́run kò fún wọn fún wọn lówó láyé kò fún wọn láyé jẹ́nà àti bí wọn ìwọ bẹ kú sílẹ̀ lọ́bẹ̀ ń bara rẹ̀ wọn fẹ́ lọ́wọ́ ah, bí àgọ́rọ̀ lówó pàà ah, ah. owó tó fẹ́ owó rẹ̀ wọn tó bá di jọ́nà kò lè ra àlìjẹ́nà mà èyí tó bá ti lè ra àlìjẹ́nà látàyé mi ọlọ́wọ́ bá àlè tó lájẹ́ ká mà òun máa ń tẹ́ àsì sílẹ̀ tó bá wù wọn ọlọ́wọ́ bá kó ní láyé lẹ́yìn ni pé àwọn ọ̀daràn lówó lọ́wọ́ tààrà àwọn ọ̀daràn ó ń lówó lọ́wọ́ yóò wá tó kọ́ lọ́n fẹ́ràn wọn. èyí tá máa ń sọ ẹgbẹ́ ẹni ayé yẹ lọ́nà ọ̀yẹ ni o bàbá ńlá arọ́ ní bẹ́ẹ̀ o ẹni ayé yẹ lọ́nà ọ̀yẹ ni o kì í sọ̀rọ̀ tàbí àwọn o. àìmọye ẹni ayé yẹ tọ́hún ní yẹ. ọ̀hún ayé ó sì yẹ lòmíì ọ̀hún ó tún yẹ nígbà tó bá ti tọ̀lọ́hún tó bá ti tẹ̀lọ́hún tó bá ti tẹ̀lé ìlànà tọ̀lọ́hún bàbá náà ti pa á láfẹ̀ẹ́ torí ìdí eléyìí ọlọ́run bá ilé sọ parí ẹ̀ wípé wàyà sí dír tó bá sì wò wọn lọ òun á ti níwọ̀n fẹ́lò ní tọ́jà pé títàárọ̀ bá sì tán lé títàárọ̀ kọjẹ tàárọ̀ báyìí kọ́tán kọ̀ọ̀kan ò ní dé tí ọba sì dàgbò pé ilẹ̀ ń sú lọ kò ní sì máa ń jẹ́ ọ̀jẹ̀ lálẹ́ wàyà kíjírù nìyẹn ọlọ́run agin fẹ́ lónìí èyí wọn náà òkú kọ́mọ́lá ti jẹ́nà èyí tọ́lọ̀ ọba àlejò lásọ yẹn tá a bá ti lọ gbọ́ yé kó kálukú wà ní dààmú dùn ẹ̀dùn òun ló tọ́ ìtọ́lọ̀ tó wọ́n sínú gbajúmọ́ sẹ́yẹ̀ náà tó máa bẹ̀ lọ́wọ́ ìtọ́lọ̀ tó wọ́n sínú yẹn gbajúmọ́ sẹ́yẹ̀ kó tó máa ṣe tọ́lọ̀ ọba ọlọ́run wàlá kẹ́ńtà akẹ́kọ̀ọ́ ńlá sí láàyà alámú ìmọ̀pọ̀ náà àwọn èèyàn tó wá rẹ́ni tọ́lọ̀ ń tẹ́ àsìkò ilẹ̀ fún òun náà máa sáré òun náà kọ́lọ́ wọn tẹ ẹlẹ́bẹ̀ẹ́ jáde rẹ̀ fóun náà tó bá ti wà nù pé ntọ́lọ̀ ń tò mọ́ ni pé wàyà kí dírù ọ́ sáré lásán ni o ọ́ dààmú lásán ni o ò sínú wàyà bukutu tó bá ti sínú wàyà bukutu tọ́lọ̀ kó wọ́n tẹ ẹlẹ́bẹ̀ẹ́ jáde rẹ̀ fún ọ́ kàn sáré ọ́ dààmú lásán sáré sá orin nìkú ni kódà ó tẹ lọ́run lọ́nà tí ó pọ̀ kò tún wá nínú bísí tí wù kéèyàn lẹ tó kéèyàn lẹ káyọ́ má kà á tó kọ́ba ti wà nù rẹ̀ yẹ́bù tútù yọ kà máa ẹ kàkàrà fún ló kọ owó ọ̀ máa gọ̀ ẹ̀wọ́ <laughs> tẹ ọkọ̀ tẹ fún yìí owó nù tọ́ra kò ní yìí dé bẹ́ẹ̀ ni lóòótọ́ o a náà ta tó bàbá kan bẹ ọ̀ ọmọ ń ọkọ̀ iye tó wọn bá pè náà nítọ̀ tí wọ́n jí jíjí jù bẹ́ẹ̀ lọ owó tó wọn kàn sí náà ni tí wọ́n jí owó rẹ̀ ó jí jíjí jù bẹ́ẹ̀ lọ owó tó wọn kàn sí náà ni owó ọ̀ máa gọ̀ ti pè náà nù òun lọ́jọ́ ẹ̀yìn lẹ́sọ́ ló kọ́ fún ọ̀rọ̀ bọ́lọ̀ ti pè nù ọlọ́run fún lówó torí ìdí eléyìí ó kálukú wa ká gbọ́ yé ká má sì àríta torípa afẹ́ lówó afẹ́ lọ́lá afẹ́ nípò ẹja fi tọ́lọ́run sí o bí ẹ bá ti yọ tọ́lọ́run kó ń bẹ́ẹ̀ ebi ìwà máa ń sọ náà bí táwọn ìjọba ẹni ayé yẹ lọ́rùn ọ̀yẹ irọ́ ní jẹ́bẹ̀ o irọ́ ní jẹ́bẹ̀ o ń bẹnu ẹni táyé yẹ tọ́rùn ọ̀yẹ nígbà tó bá tẹ̀lé tọ́lọ́run ń sì ń bẹnu ẹni táyé yẹ tọ́rùn òní yẹ nígbà tó bá ti fàyè tẹ̀lé tọ́lọ́run orí ìdí eléyìí ẹ bá lówó tó bá tẹ̀lé tọ́lọ́run tó kù gbádùn láti pè àwọn kódà ẹ̀sán tí wọ́n gbà lára jọ níwájú ọlọ́run ọba ṣùgbọ́n ìwà tó ń sọ kọ́ ọ wá lé káàkiri tó mọ́ gbọ́dọ̀ ní oṣù tó fọ́ lókè kọ́ bá lé nílé kó lè náà ò lè ní o kọ́ tó padà tẹ lọ́wọ́ ọba náà ẹ̀yẹ́ sì yí táwọn ẹ̀sìn mọ́tò pé gbèbè yìí làbí wówó ìmọ̀lẹ́ làbí náà irọ́ ní jẹ́bẹ̀ o ẹ̀tọ́ bá fẹ́ lówó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run la yaqbalu illa tayyiban ọba tó má lò wọn lọ́wọ́ òun sì ní gbà kankan lọ́wọ́ àti ntọ́mọ́ àti ntọ́mọ́ o ìwé táyà náà wọn kà ń àwọn èèyàn kan bẹ́ẹ̀ bá bà lọ́wọ́ wọn yóò ṣe kẹ́kẹ́ yẹn lẹ́bi tẹ̀sán ẹ lè gbà á bá náà fún yẹn gbà á ẹ lẹ́bi ìsìntọ́kàn yìí pẹ̀lú tiwọn àwọn ni wọ́n fèsì rẹ̀ kò wá ní gbalada kò ní kankan tí ń ṣe lórí ẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá lọ́kọ́ lọ́kọ́ tó wọn aláṣẹ ìgbà wá fún sí o fẹ́rẹ́ àbàtì yà rahman rahman pẹ̀lú gọ́ọ́lọ́ insha Allah ta'ala a ó tún máa tẹ̀síwájú náà ayé àtọ́tẹ̀lẹ̀ ní ọ̀la kọ́lọ́n tó jáde ọ̀la lọ àti parí ọ̀rọ̀ wọn yẹn ìgbà ọjọ́ ti lọ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته